الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قال الشيخ عليه رحمة الله ودليل الرغبة والرهبة والخشوع قوله تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين ودليل الخشية قوله تعالى فلا تخشوهم واخشون ودليل الإنابة قوله تعالى وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون أنا أقرأكم الله سبحانه وتعالى ìkẹ́ ọlọ́run ọba náà tí ọlá ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi tí a rọ́pò pàtì sí ní ìjẹjọ́ oní tó ní ṣe pẹ̀lú ìgbáralé ọlọ́run ọba nìkan ṣoṣo ká má fara kí nǹkan mí ìmọ̀ lẹ́yìn ọlọ́run ètà mi sí àtàwákùl ṣáájú ìbádà tàwákùl yẹn a ti sọ̀rọ̀ nípa kí ń jẹ́ ọ̀rọ̀jà pọ́ǹtì kan wá ń bẹ tó wà very very important lábẹ́ ọ̀rọ̀jà èyí tí ọlọ́run fi yé wa síbẹ̀ nígbà tá a discuss ẹ̀ ní ìjẹjọ́ lóòótọ́ la ṣe ìfinrinlẹ̀ bíkiri yẹn bá níran kan kó pàdé ọlọ́run bàjẹ́ lọ́wọ́ ẹ̀dá kó ní pèsè ìṣiṣẹ́ fẹ́sìn pẹ̀lú àníyàn tọ́lọ́run bá nìkan ṣoṣo bákan náà kí ìlànà tí ó gbà ṣiṣẹ́ ẹ̀sìn yẹn kó ṣe dèédé ìlànà tó ń ṣe ọlọ́run bá jù fún wọn nú ẹ̀sìn kàbàbà ṣe ẹni bá ní méjèèjì yìí èyí tí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ń tọ́ka sí ni pé fàmàǹkà na yá ojú olè kọ́ àrọ́bẹ̀ fàlìyà àmàlàmàlà sọ́ọ̀dẹ̀ha wàlá yúṣìrì bí ìbá àdájọ́ rọ́bì àhàdá bàbá ṣe rántí dáadáa ó wá níran kan nínú àwọn àrọ̀já tó yẹ ká tó dìmú náà òun ni níran kan wípé iṣẹ́ ìbáàdà tí èèyàn ń ṣe kíyàn ní ìrànkan pọ́lọ̀wọ́ gbà àmọ́ ọkàn yóò gbọ́dọ̀ balẹ̀ níbalẹ̀ wípé dandan ni kọ́lọ̀ ń gbà ìyẹn alẹ́ ìbàdáàdì ìkírun wa ni ìgbàwẹ̀ wa ni ìyọzàká wa ni gbogbo ṣẹ́rí ètí Allah subhanahu wa ta'ala alápawá láṣẹ káfíkẹ̀ láṣẹ tó káfígbọ́rọ̀ sóun lẹ́nu káfí sọ̀rọ̀ wa lẹ̀ fọ́lọ́n gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run tí ó tọ́ a gbọ́dọ̀ ní bàbá tí ń ṣe ó di ọ̀ràn yẹn fọ́lọ́n kó gbà a máa ní àwọn pé kó gbà ní lidhalika al-mu'minu níbi iṣẹ́ ìbàdà àti ẹ̀ láàrin ìṣẹ́sí méjì ìṣẹ́jú pé ẹ̀gún bà mí bá ti ṣe tó iná òtọ́lọ́wọ́ bá dánù kí láàfẹ́ fi sin lọ́wọ́ ọba jalla wa ala táwọn kò fi fi sin lọ́wọ́ rí irú ipa wo la fẹ́ kó nínú ẹ̀sìn lẹ́ni táwọn kan ti lapa dáadáa jù bẹ́ẹ̀ lọ irú iṣẹ́ ìjọsìn wo la fẹ́ fi ṣe tá fẹ́ fi fa ọlọ́wọ́ ọba mára lẹ́nìí kọ́lọ̀ lè yọ́nú sí wa kọ́lọ̀ lè fẹ́ràn wa tí àwọn kan síwájú wa nínú àwọn sọ̀hábà àwọn àtàdìrún kódà àwọn tí wọ́n tó tó àwọn wọ̀nyẹn tí wọ́n ti fi súnmọ́ lọ́wọ́ bá rí so torí bẹ́ẹ̀ ẹ̀rù yóò máa bàyàn kò ní jẹ́ kí ẹ̀ lè ṣe gààrù àbí gúlégúlé àbí kéèyàn sì gbéraga lórí ìwọ̀nba ìjọsìn tọ́lọ̀ ń bá fún yàn ṣe èyí fi ní ríra rẹ̀ alkhọ́fù nìyẹn àrọ̀já kátùmọ̀ wá ní àràkà wípé ọlọ́run ọba ìṣọba àbòsí bẹ́yàn bá sin ọlọ́run ọba bó ti yẹ kó sìn tó sì gba ìlànà iṣẹ́ ọlọ́run ọba sí kárìnà kan fọ́lọ́run ọba ó gbà lọ́wọ́ ẹ̀yìn eléyìí ó ṣe kókó ó ṣe pàtàkì wo la fi ní máa jù sọ́fin ìmáṣe a lè ṣe kọ́lọ̀ kó wò gbá ní ìsìn kí wá ní wàhálà wa ó lè torí ìyẹn kó pa lọ́wọ́n ba jì láìsìn ẹ tó sì pọ̀ lọ́n jì láìsìn látara àbẹ̀rù pé ọlọ́run kúkú lè dánù bó bá bẹ́ẹ̀ pàdé ọlọ́run ọba ẹni òfò ni ọlọ́run ṣe wá ní ẹni òfò bákan náà ẹni tí ọ̀rọ̀ jáwó rẹ̀ tó bá outweigh al tó sá ọkàn rẹ̀ sá balẹ̀ náà ni ìbò ló ní àsìn àwọn ló ní akírun àwọn ló ní agbáwẹ̀ ṣébùn ló pa wá láti ẹ̀ka lọ hajj kò gbọ́dọ̀ má gbà kò gbọ́dọ̀ má gbà ní ọ̀rọ̀ tọ́lọ́hùn àwa la gbọ́dọ̀ má ṣe àwa tọ́lọ́ ọba dá léèyàn láàjẹ̀nú tó gbéṣẹ́ kásìn tó gbé kàwáláyà a gbọ́dọ̀ má àgbọ̀dọ̀ mọ́ gbáwẹ̀ gbogbo àwọn àṣẹ tó pa wá àgbọ̀dọ̀ mọ́ ṣe gbogbo àwọn ìwọ̀ tó léwa sápò ń di ẹ̀ àgbọ̀dọ̀ súnmọ́ kàánú ẹ̀ ọ̀ràn yẹn ní kájìnà sí gbogbo wọn àmọ́ kọ́lọ̀ wọn gba ìbáàdà yẹn lọ́wọ́ wa kò sí ọ̀ràn yẹn fọ́lọ̀ wọn balẹ̀ lórí mani lẹ́dí yóò jìbù ṣe àna àlà àkọọ̀lẹ́pẹ́ wọ́n mọ̀kùlùkù kalẹ́ni náà kí ń jẹ́ ẹ̀dá tọ́lọ̀ bá dá tí ó wá sí nǹkan lọ́ràn yẹn lórí ọba dẹ́dà kò sí ìdálọ́ subhanahu wa ta'ala kó mọ́sà gba wa wa kó iko ipò wa kó lè kó wọlá ipò ìmọ̀mọ̀ wa kó sà wa kó sì yọ́nú sí wa wípé ọ̀ràn yẹn ká gbé fún Allah subhanahu wa ta'ala lónìí a gbọ́dọ̀ si a pẹ̀lú ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá nú èèyàn àbí àjànú àbí mọ́láàkù kan nínú àwọn màláìka ọlọ́run àkọ́kọ́ nù rẹ̀ àtẹ́lẹ̀ kìtì àtẹ́lẹ̀ kẹta mẹ́tẹ̀ẹ̀ta yìí onítà ń pè ní ọ̀rọ̀kùbá ọ̀rọ̀bá alkùsùwò ọ̀rọ̀kùbá bẹ ọlọ́run kéèyàn bá lúgbúlúgbú fọ́lọ́wọ́n bá pẹ̀lú ìfẹ́ wípé téèyàn ń wá kó tẹ̀yàn lọ́wọ́ wà ìndàhú quwwatu iqbalin li husuli matlubihi fahadihi rọ́gbàtún kauniyatan wa shar'iyyah kéèyàn máa bẹ ọlọ́wọ́n bá máa rawọ́ máa rásẹ̀ eléyìí wù mí wọ ọlọ́run oore yìí mo nífẹ̀ẹ́ sí wá ní àkólé kan rẹ̀ wípé tí ń wá ọlọ́run ṣe fún mi eléyìí ní jẹ́ ìsojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run ọba ṣe ń pè ní ìsojú kòkòrò kórè tẹ̀yàn lọ́wọ́ yìí kò sọ́dọ̀ ẹ̀ tó yẹ kòkòrò kan fún tó ju ẹni tó ní náà ni Allah èyàn tí èyàn jẹ́ ar-raghib nkanyen sí nǹkan yẹn ọlọ́run kò kan tó lè fi jẹpá gba nǹkan lọ́wọ́ bó tù kan kó wùn tó kò sí ẹ̀dá kan ọba kórìíra débi wípé kó mọ̀ fún ní àyàfi bá ọwọ́ ẹ̀dá mi wọ́n ti máa béèrè so etí ń jà ọ̀rọ̀ fún báyìí ọ̀dọ̀ ọlọ́run bá nǹkan sí bá bá wá fẹ́ wá sábà bí sọ́dọ̀ ẹ̀dá èèyàn Islam ò ẹjá farabalẹ̀ bó ọmọ ń ọkọ ń láti ní ìyàwó ń wúyàn láti fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ ń wúyàn kéèyàn rí gbéga àrísìkí ń fi ń lò ayé ti fi ń lọ́rùn gbogbo àwọn nǹkan tá a kàálẹ̀ yìí nǹkan ni tọ́lọ̀ ń gbogbo àmọ́ sẹ́ẹ̀dá kan ní kápá kó ṣe fún lẹ́yìn la شيء من هذه الأشياء المذكورة إلا الخالق لها والواهب لها gbogbo ta kàálẹ̀ yí àtàwọn kan mí bẹ́ẹ̀ ìjẹ́dá kan bẹ nínú ẹ̀dá tọ́lọ́run bá dá tó ní kápá àti agbára láti ṣe nǹkan yẹn fún èèyàn kò sí àfi ọlọ́run tó dá àwọn nǹkan yẹn òun ní fún èèyàn lọ́mọ òun ní dá òun ní fún èèyàn lárídìkì ìgbéga lẹ́nu iṣẹ́ òní fún ẹ̀ ìyàwó tó fẹ́ fẹ́ ẹni tó dá lọ́wọ́ ọba ọkọ̀ tí ń wọ̀ kó ní kò ní ẹni tó dá náà lọ́wọ́ bọ́lọ̀wọ̀ sì tí ìdá yóò padà dá bẹ́ẹ̀ náà lọ́ma gbogbo àwọn kan tá àtàwọn nǹkan ní ìbẹ́ẹ̀ kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá tó ní kó ṣe fún yàn lẹ́yìn ló fi ní wa huwa ala kulli shay'in qadir lórí gbogbo nǹkan láyé olùkápá ni ọlọ́run bá jẹ́ hadi jumlatun khabariyya li huwa bẹ́ẹ̀ bá fẹ́ mọ ta ni ọlọ́run wa huwa ala kulli shay'in qadir òun lẹ́nu tó ní pàkà lórí gbogbo nǹkan kò sí nǹkan kan tó ká lọ́ọ̀mọ́ وما كان لله أن يعجزه شيء في الأرض ولا في السماء kò sí nǹkankan tọ́lọ̀ ń dá tí ó wà ká lọ lágara kawà ni a òkè náà ni a màlẹ́kà kan náà ni a ìwàlẹ́ ọlọ́ọ̀kan náà ni ó sì ká lọ láyà láti bí àjẹ́ ó sì kan ọlọ́run ọba láyà láti dẹ̀rùbà láti dẹ́rùbà oore kan náà ló ń béèrè ó wá wò pé oore tí mò ń béèrè yìí ṣé kò wá dùn tọ́lọ̀ ọba lè ṣe lọ ṣẹ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn títà sọ wúrò èèyàn bá wà kọ́ọ̀kẹ́ imagination èèyàn nípa ọlọ́run tó bá wà erroneous olóòmọ̀ wípé ilé mọ́tò owó kìnnìkan sọ́nà ó sì lè ṣe gbogbo eléyìí náà ìròrí èèyàn ìwòye èèyàn nípa ọlọ́run ó dọ̀tí ló fi rí bẹ́ẹ̀ lọ́kàn èèyàn ó dọ̀tí ló fi rí bẹ́ẹ̀ lọ́kàn èèyàn torí pé èèyàn fi ọlọ́run bá wé ẹ̀dá tó dá ọlọ́run sì jọ ẹ̀dá tó dá kò sì sí kan nínú ẹ̀dá tó dá tó jọ laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir bó jẹ́ kó dáàyàn láríjì kí ni kó rọ̀yàn lọ́rọ̀ ni ọ̀rọ̀ tí ma ń ẹ̀dá tẹ́rò ba ẹ̀dá pé ah, irú ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá se fún mi bóò ló ti jẹ́ náà náà mo mọ̀ débẹ̀ ni àbí kí ó mo kéde bẹ̀ àbí iṣẹ́ ọwọ́ náà mo mọ̀ jùlọ láàrin àwọn akẹgbẹ́ mi tọ́lọ̀ kò tún wá nípa ọbọ̀rọ̀ ilé bá tiẹ̀ tí kó bá rí kú yóò lọ lọ sẹ́mi láti inú fìtínà kan sínú fìtínà míì láti inú fìtínà kan sínú fìtínà míì ọlọ́run sì jẹ̀bi so gbogbo àwọn nǹkan wọ̀nyí ní fi ń bẹ̀rẹ̀ orúkọ ọlọ́run alqadir almuqtadir alqadir ọmọ ẹ̀dá ẹ̀ lè ní capacity common ability ó ní tó fi sí nǹkan lọ́wọ́ ṣùgbọ́n wà disabled láti ṣe ó wà capable ṣùgbọ́n kò wà able owó ń bẹ arísìkí ń bẹ àmúkùsá àlàáfíà ó wà disabled ó ti lè wà able kò mọ́ wà capable wọ́n bá ní wọ́n gun àràfà lẹ́ẹ̀mejì láàrin ọjọ́ mẹ́ta ó lè gun àmọ́ ọlọ́run dìde bú ẹ̀ kò sówó tí e lọ ìròyìn ọmọ ẹ̀dá èèyàn nìyẹn àmọ́ ọlọ́run ó wà kápébù ó tún wà ebù tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ká narghabu ilayhi fi kulli ma natamannahu min al-khair ó nìkan la máa ń sojú kòkòrò sí níbi gbogbo nǹkan tá a bá ń kàn mọ́ pàṣẹ kó rí báyìí kó rí báyìí kìí sẹ́yìn wájú ọlọ́run ọlọ́run nìkan mo bá dọ́dọ̀ èèyàn kan kìí bá jí kí á mà mo bá dọ́dọ̀ lágbájá kìí bá kí á gbogbo àwọn tí wọ́n dánú rẹ̀ wò náà kí jẹ́ ayé tí wọ́n lọ ń tọrọ lọ́dọ̀ ẹ̀rá náà máa ṣe làákàyè ẹni sáré wówó lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run táàlì fojú rí ẹni sáré wáyàwó tó dọ́gbọ́n sí tó fi nǹkan bóbìnrin sọ̀rọ̀ tóbìnrin wọlé ẹ̀ kí láti bọ̀ tán rẹ̀ ẹni dọ́gbọ́n sí ìfẹ́ ọkùnrin tí yẹ fi fẹ́ gbogbo orú àwọn ìrìn àjò yẹn nílẹ̀ aláwọ̀ dúdú lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá kí ní kángun rẹ̀ èyí jẹ́ ti gbogbo ń tàbá ń sojú kòkòrò tí ń wù wá ká ní fa ila Allahi al-marghub ọ̀dọ̀ ọlọ́run bá láàmà síjú kòkòrò rẹ̀ sí lókùtọ̀ mi lábẹ́ àwọn àwọn asbab asbab awa láti rí ìta àfẹ́yẹn níwájú ọlọ́run torí pé àkọọ́lẹ̀ ọlọ́run rí pẹ̀lú asbab ni àkọọ́lẹ̀ ọlọ́run rí pẹ̀lú kíni asbab ni òun ló kà kọọ́lẹ̀ kébi pọ́ òun ló sì fi sábàbí kó jẹun kó lè yó kò sẹ́ tẹ́ bí ń pàdé ìjẹun ọlọ́run déyàn kan tẹ́ bí ń pàdé ìjẹun hatta nàbí sallallahu alaihi wa alihi wasallam níjọ́ tí ń sọ fáwọn sọ́ábà wípé ẹmọ́ ṣe ó ní ìyá pùmọ̀lù sọ́ọ̀nì àwẹ̀ bíríbírí gbà dalẹ́ mọ́ṣínú tó mú pọ̀n lálẹ́mọ́jú wọ́n fi nǹkan sẹ́nu ọjọ́ kejì tí ń bẹ lọ́dọ̀ àwọn kan náà jọ́sìn wọn kò sínú fìlà pàápín irú rẹ̀ tó fẹ́ jọ oníkó jẹ sàhóòr nídàájí tèní alẹ́wálẹ́ òṣínú òru tí ó tẹ̀lé ọgbà àárọ̀jọ́ ìgbò sì sínú kákẹ̀ wà ní ìbátẹ̀lẹ̀ ṣerú ẹ̀ tó ti kó ń ṣe ọlọ́run náà sallallahu alaihi wasallam ó discourage irú iṣẹ́ ìbáàdà yẹn kó mọ̀ yàn la ètò jẹ́ pilẹ̀ ní pé jẹ sàhúr láfẹ̀mọ́jú òun wọ̀ lálẹ́ ṣìnà yọ́tò ń ṣe ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ń kọ́ṣẹ́ àwọn sọ̀hábà lórí kí wìsọ́ọ̀lù ìgbàwẹ́ bíríbírí alágbàyípo àwẹ̀ alágbàyípo ká sí i látara wípé ó rí hanasatuddin wa ghayratuhu owó ẹ̀sìn ìtara ẹ̀sìn ìbádà ń bẹ lára wọn tí ń kọ́ṣọ́ pé ẹ̀mọ́sàṣẹ́jù ẹ̀mọ́sàṣẹ́jù ẹ̀mọ́sàṣẹ́jù wọ́n ni innaka tuwasilu ya Rasulullah ní tó ní amọ́sẹ̀wò ń ṣe ọlọ́run yìí ìwọ́n ń ṣe tó jẹ sàhóòrò lálẹ́ ó sì ilẹ̀ tí wọ́n pè òun tó ní sínú tó tún máa gbà lọ bẹ́ẹ̀ marathon anábì ní <laughs> sallallahu na wasallam náà ní sẹ́dá àwọn ẹ̀kan bẹ́ tó pé tó bá jẹ́ àti ilé kí ànábì fi ń wájú ọlọ́run bá ní túta ẹ̀kẹ́ ní wọn lábẹ́ ewé ló wà àgbà burúkú nìyẹn àgbà burúkú tí ó fẹ́ kọ́mọdé náà kàn kì ló dé bá ti pẹ́kọ̀ọ́ náà ní kí èsè nǹkan ní àìpákàrà náà ni ti fi ń jẹ́kọ fi wọ́n ó ní fún ni tó ti rí lọ sí sẹ́kọ̀ọ́ náà rákàrà jẹ́ o àmọ́ kó wá tọ́jú rẹ̀ pamọ́ kò ní kò ń jẹ́ ẹ̀kọ́ ń lọ ẹ̀kọ́ ń lọ lẹ́nu kíríkà tí ń ìwà àbòsí ni anádé ìsàlábòsí gbogbo ohun tá a fi lè rí ẹ̀yọ́ náà ọlọ́run ọba bá tá a fi lè rọ́lọ́run ọba sì tọ́lọ̀ fún yọ́nú sẹ́dà kò sí kankan tó pè ní báàkì mi fún wa gbogbo ẹ̀ ló ti ó hàn kétékété àdúrà kan bẹ àwọn ẹni ọlọ́run náà mọ̀ àwọn kan ò mọ̀ ara ò bó bá ti pé yóò rí bẹ́ẹ̀ kò yẹ kó sọ ọlọ́run tó sọ eléyìí fáwọn sàhábà ẹ̀yin lẹ́yìn rí pé mò ń gbàgbé alágbà yìí kò ìnámà yusqini rabbi olúwa mi ń fún mi lómi mú ìsìn fún mi jíjẹ jíjẹ ẹ̀yin lẹ mọ̀ olúwa mi a máa ń fún mi lómi mú ẹ̀yin lẹ̀yin wò pé mò ń gbà ní bíríbírí bẹ́ẹ̀ nísìnyí fún mi ló ń jẹjẹ ó túnmọ̀ sí gbogbo tẹ́ ń débi ń pa láyé tí ó bùkátà sí kó kí ni kó jẹ mìsáàlù yẹn example yẹn náà láàmú wa níbi tí èèyàn ń fẹ́ nǹkan báyìí èèyàn ń fẹ́ nǹkan báyìí èèyàn ń fẹ́ nǹkan báyìí èèyàn wá fẹ́ ni sábàbí rẹ̀ lẹ́yìn ìgbà tó ti dó lẹ́mìí èèyàn ló gbàgbọ́ yẹn fọlọ́ọ̀ba nìkan ni máa ń ṣe fẹ́dà èèyàn wá fẹ́ wá sábàbí méjì náà ni sábàbí yẹn imma sababun shar'iyyun wa imma sababun ghayru mashru' sábàbí èyí tí ìsìláàmù yọ́nú sí ní ìlànà tó fẹ́ gbà tó ní kó bá ti bọ̀ tán rẹ̀ láti wá nǹkan yẹn ìlànà tó gbà okùnfà tó múrìn tí ò ní kó bẹ́sìn rẹ tí ò ní kó bọ́mọlúàbí rẹ tálíkì àmà rẹ ò ní bàjẹ́ islam ò takò kéèyàn wa ní sábàbí àtijọ́ gbà lórílẹ̀-èdè wa mọ́ nù wá nù lákàyè wa mọ́ ti nù wá ní tó ti dín ní half of a century tó ti lé ní half of a century náà ti fi nù wá nítorí tó bá fẹ́ lówó láyé máa kàwé àyíbẹ̀ẹ̀kọ́ wọ́n fẹ́ di mílíọ̀nì àmọ́ kàwé wọ́n náà sì lọ ń kà sábàbí gidi nìyẹn torí pé n tó fẹ́ wá nímọ̀ yẹn a rí ìsìláàmù ìṣẹ́kí kò sì takò sábàbí tí ìsìláàmù takò nírú ẹ̀ ó fẹ́ lówó wà lọ́sọ̀gùn owó ó lọ́sẹ̀ yahoo yahoo a ní tó ń fẹ́ tó fẹ́ kójọ ní ọ̀rọ̀ ayé lóòótọ́ ló ló gbára lọ́dọ̀ ọlọ́run ọba tó ti wà àmọ́ náà tó ń gbà láti wà yìí ọ̀nà tí ìsìláàmù ń takò ní àbẹ́bí náà ní ń pààyàn àbí kámágbèjúwe míì wà tí ó tún yé nílẹ̀ káàárọ̀ òjíire láyé ọjọ́ bìsìn náà láwọn àyè kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tán bí wípé àṣà yorùbá tagbara tagbara bẹ̀m̀bẹ̀ lọ́dọ̀ àwọn wọ́n ń pè kí níkan kánọ́kù kánọ́kù ó fẹ́ lọ síkò láti ìlú tiwa ní ìsìn bó o lọ pẹ̀lú ọkọ̀ títí ẹ àbó wọkọ̀ kò sí bó ṣe lo 5 to 6 hours torí pọ́nà wá ń dá sí lójoojúmọ́ ni

ó kàn bá ẹ lọ́jọ́ ta ló sì wọ tẹ́tí ló sì wọ débi tó ń lọ àtá yorùbá tí wọ́n gbẹ́rù nǹkan yẹn gan lọ́wọ́ láwọn àsìkò tí wọ́n kalẹ̀ ń lò wọ́n máa ń sọ wípé ẹni lo kánàkò lójú ayé yóò rìnrìn rẹ̀ lójú oorun kó tán ah, yorùbá mà ní ti sẹ́rìtì lábala àbẹ̀wò wọ́n jó mọ̀ pé èṣù ló bá ti sẹ́ èṣù ló sì jèrè rẹ̀ dípò fẹ́ jèrè lójú ayé ni yóò jèrè lójú oorun gbòòrò kánàkò lójú ayé kó jẹ́yà rẹ̀ lójú oorun kò sórun nìyẹn ó rìn bó fi tọ́ nípa àwàtí sùn ìrìn ló rìn lójú oorun àti kò sì wówó ọkọ̀ jẹ́jẹ́ kò sì wọ ọkọ̀ lójú ayé sábàbí náà nìyẹn ó fẹ́ ṣe ìrìn àjò tó jìnà ó gbà pọ́lọ̀ náà ni ó sọ̀hùn òun ni ó sì mú òun débi tó ń lọ láyàtà láfíà àmọ́nà tó gbà yẹn ọ̀nà ẹbọn wà fún fún àlàjáàlì òun làkàyè yẹn wá ẹja máa wá àwọn kan tó jọ tó jọ tó jọ tó jọ bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo tí ẹ̀ bá nífẹ̀ẹ́ sí láyé ń jí ọ̀dọ̀ ọlọ́ọ̀bá nìkan lèyàn ti lè rí tí ẹ̀ bá wá fẹ́ wá sábàbù tí ó fi gbà rí tó tọ́ ìlànà tó tọ́ láti wá bí yóò bá tó ìlànà tó tọ́ láti wá yóò dàbí ẹni lo kánákò lójú ọ̀sán yóò rìnrìn rẹ̀ tó bá sùn lóru ìyálẹ́ ó jẹ́ kò sí bó ti fẹ́ ṣe torí kó dọ́gbọ́n sí ni arọ́hàbà oníran ìbádà kejì táì gbé fẹ́lú ní àfi Allah subhanahu azza wa jalla gbogbo nǹkan tí bá lè pààyàn láyà náà ni máa ń dábẹ̀rù fíyàn lẹ́nu gbogbo ń tágbára èèyàn ò bá ká kódà kó jẹ́ nǹkan rẹ̀ náà lèyàn fẹ́ ṣe tágbára èèyàn òká yóò gbé sí ẹ̀rẹ́ mi bó sì jẹ́ aburú náà lèyàn ń gbọ́ pé ń bọ̀ wá tágbára èèyàn òká yóò lagbara sí ẹ̀rẹ́ mi ẹni wá lágbára dáadáa tágbára èèyàn òká tẹ́rù báyàn àbẹ́ni tó ní kápá lórí aburú tó fẹ́ ni ọlọ́run tó dá tó lọ́wọ́ báyìí ní kalawa ń gbé tẹ́mì tàn bẹ̀rù àìbẹ̀rù ẹ̀dá mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala ká tó débi al-khawf torí pé al-imam alayhi rahmatullah nínú ìmà tawhid tọ́lọ̀ bá fi ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ tó ń sọ wọ́n di arẹwà àfà nínú iṣẹ́ tí wọ́n ṣe lókè ìpẹ̀ níwọ̀nba àsìkò tí wọ́n lò láyé tí ò ń fẹ́ sí àfáà kan títí dìsìn tó kó ipa tí wọ́n kó nílẹ̀ lárúbáwá ni àbí láwọn ìlú mi láyé ìmọ̀ tàfíìdì yé wọn débi wípé ogbó lóhun iṣẹ́ ìbáadà kọ̀ọ̀kan implication nínú kìtàbà àti súnnà wọ́n ṣàlàyé lọ́tọ̀ọ̀tọ̀ muktadoyat àwọn àṣẹ tí ó gbóló ìbádà yẹn tí ń pààyàn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ṣe àlàyé lọ́tọ̀ọ̀tọ̀ òun ni ìbẹ̀rù ìfẹ́ ìbẹ̀rù ìfẹ́ ẹni tó ń bẹ̀rù torí kó fẹ́ràn rẹ̀ kìí tí tó di pé yóò lè kópa lára bọ́ alkhọ́fù lẹ́ni tó ń bẹ̀rù torí pé ní kàgbàkó jẹun yà bó fẹ́ bó kọ̀ ó gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ alkhọ́fù nìyẹn ẹni yìí mò ń bẹ̀rù rẹ̀ torí pé mo fẹ́ràn rẹ̀ ni kì í ṣe pé ó ní kápá àti lè ṣe nǹkan fún mi àwọn kan bẹ bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó pé ìbẹ̀rù fẹ́lẹ́ máa ní sí wọn wọn ò lè jẹ èèyàn yà wọn ò lè ṣe nǹkan fún yàn òun ni lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn tọ̀hún tán kílèmù kọmọ lẹ́yìn ànábì ìsádà wọn àdésọ́dà tó sẹ́dá àwọn tó bá ń pè ní fẹ́nẹ́rẹ́bù lọ́dún mọ́ ń pè wọ́n ní àbùkù báyìí òun ni jamiu arrohid òun ni irú klẹ́ríkì tí ànábì bá pàdé níjọ́ tí àbúrò bàbá rẹ̀ Abu Talib tí mú sílẹ̀ àjò láti Maka lọ sí Sham pẹ̀lú àwọn edas inú ìgbà Quraish tó nígbà tó dé rọ́ọ̀ṣì tó dáyè kan wọ́n dáyè tí àbúrò rọ́hìb tó ń gbé láyè tó ń jẹ́ buhaira pásítọ̀ ni ní christendom ibi tó ti mú gbólò rọ́hìb yẹn fẹ́nẹ́rẹ́bù àwọn Yorùbá tí ó tù nítù ẹni ọ̀wọ̀ wọ́n sì máa tù nìyẹn ilé ìgbókùn ní fẹ́nẹ́rẹ́bù ẹni tó ti jẹ́ àyè kan nínú ìjágbà nínú ẹgbẹ́ ìjọ ọmọlẹ́yìn Kristi tí ìjọsìn wọn ti wá mú lára débi pé pálapàla yìí sí lọ́wọ́ ẹ̀ játijàti ìsí ìrìn àjò ẹ̀ wọ́n wà ní ẹni ọ̀wọ̀ wọ́n mú wá fẹ́ràn rẹ̀ torí pé wọ́n gbà wípé ó ń ṣe ìfẹ́ olúwa so ìfẹ́ mú tó ní fẹ́ràn rẹ̀ tí wọ́n fẹ́ràn àwọn tó kù bẹ́ẹ̀ ni wípé ó fara jùlẹ̀ fún olúwa fara bolẹ̀ fún olúwa ó sì fẹ́ olúwa ìyẹn ló gbé ìfẹ́ wọn sí lẹ́mì fàfọ́rọ̀ bìí zálìkà rọ̀ hó الرهبان الله في سؤال سورة التوبة قل يا أهل الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله ibi sáàtì lọ ní gbólóhùn àbọ̀ àbá ọlọ́ọ̀lá ń fẹ́ràn nífẹ̀ẹ́ràn ti fẹ́ ọlọ́la ń bẹ̀rù níbẹ̀rù ti fẹ́ a sì máa bẹ̀rù rẹ̀ náà níbẹ̀rù pé kò sí tí ò lè fi wá ṣe ọlọ́run fẹ́ràn wa púpọ̀ Ismail bin rahmatullahi alayhi wọ́n nígbà bá sọ wípé لقد خلقنا الإنسان في أحسن تقويم nínú tí ò rújú tí èméjì ò sí ń bẹ̀ àwọn ọlọ́run ti dánmọ̀ ẹ̀dẹ́ èèyàn ní dídá táa fún ní ìrísí ìdúó tó dáa jùlọ physical appearance ní jẹ́ tẹ́kùnwéyìn kárí ẹ̀dá tọ́lọ́ ń dá nídúó rẹ̀ báyìí pé áá الله أكبر فتبارك الله أحسن الخالقين ọlọ́run dáa pé ó pupa ó mọ́ yóò bí lọ́la bá mọ́ná lọ kò ní di sólà àwọn ìdájú máa ríran nulẹ̀ ọ̀fá tẹ́ kò sì bóra ọlẹ́láwẹ́ gan òpupa tó ọlẹ́láwẹ́ láti gbé ìdí ẹ̀kú pamọ́ kèé pọ́n mọ́ kò sówó tẹ̀yìn èrè po ó sì jẹ́ dúdú náà ni yóò tún dúdú tàtẹ́lẹ́wọ́ tàtẹ́lẹ́wọ́ tètètètè yóò wá dàbí kóró sí ní àá ọmọ ọjọ́wà tó bá ga náà ni yóò tún wá gẹrù wá sí ìgbọ́nlẹ̀ ọlọ́run ni dá wa dáa n'i pẹ̀lú àyà wa gan-an ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ní ìtàrù tí wọ́n rẹwà wá lọ wọ́n ni kalmala ikati waljin pọ̀kọ́ ìrìhìmá pẹ̀lú sígà ọba lò bí wípé in most perfect manner ó fẹ́ súnmọ́ ká ní ọlọ́run dá wa táà rẹwà ń rí rí gan ju àwọn lọ ju àwọn àjànà lọ sọ́lọ́ òfẹ́ràn wa ni a máa bẹ̀rù ọlọ́run látara wípé agbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run náà èyí kò ríra ọlọ́run àrọ́hàbá nìyẹn a ti gbọ́dọ̀ mọ́ bẹ̀rù rẹ̀ ní bẹ̀rù fẹ́ àti ìbá bẹ̀rù rẹ̀ lábẹ́ oye tó ṣe fún mi àà mo ya bùtùlú ní ìmúre àà ọlọ́run dá mi pé kò fojú méjì sí pàkọ́ iwájú ló fi sí ọwọ́ mi tọ̀ fún òbòlú ti àlàáfíà lọ ẹsẹ̀ mi tọ̀tún Allahu Akbar ṣe ibi kẹsí lámíọ̀ sí ìtẹ̀sẹ̀ rẹ̀ wọn ò ṣe mi ṣéèkì inú ìtumọ̀ ayà yẹn torí pé àkúrà àwọn màláíkà sójú <laughs> àti rájẹ̀nú sójú ní o bá ti ló rájẹ̀nú ìwọ náà ti ṣe gánagànà náà nìyẹn tó bá báwọn èèyàn pàdé ó mọ̀ bọ́lọ̀ ń fẹ́ wà fáwọn èèyàn Allah akbar ẹlòmí ẹwà ti tiẹ̀ inú ọ̀rọ̀ sísọ ni ó lè mọ́ wuyì dáadáa lójú tó bá gbọ́rọ̀ kalẹ̀ ó rò pé ń déhùn ni kò sì déhùn ọlọ́run ti dá nìyẹn ẹlòmí ẹwà ti ẹnu ọ̀rọ̀ inú ìrìnrìn ni tí bá rìn lọ báyìí ah, ẹ̀dàkùn ni ìmúrùkùn ah, òsàkọ ní ìsàkọ bọ́lọ̀ ti dá mi ni òsà lé wọn kó dá bẹ́ẹ̀ kìí ṣe wà níyíwá àgbà tán fọlá rẹ tọrọ kèé tèdè ọlọ́sùn kan ọlọ́sùn kan kó dá ọba adẹ́dà ló dá tó wúyàn bẹ́ẹ̀ ó lè jẹ́ mùsùlùmí ó sì lè jẹ́ mùsùlùmí ó lè má wà lówó lọ́wọ́ ó sì lè lówó lọ́wọ́ lè jẹ́ ẹrú kó lọ́wọ́ kàdà ọlọ́ọ̀bá nìkan ń bẹ̀rù níbẹ̀rù á padà wá sí ibi ti bákan náà alkhushuwò ìran kan náà níjẹ́ alkhushuwò àwọn alfáàbù wọ̀nyí tí ìmáàmù lò alayhi rahmatullah wọ́n yàtọ̀tọ̀ síra wọn níbi ìtumọ̀ tó bá kó nǹkan sínú lẹ́kùnrẹ́rẹ́ àlàyé wọn ṣùgbọ́n tó bá jẹ́tọ̀ lọ́mọ kéúdé ìbẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù náà láàmà jù alkhushuwò látara khasha'a yakhsha'u òun ni kọ́kàn wárìrì karawa palọ́lọ́lọ́ kọ́kàn wárìrì òun là ń sẹ́lẹ̀ àlùwẹ́jẹ̀lì tọ́lọ̀ fi ròyìn àwọn ẹni tí ẹ̀ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم tí bẹ̀rù bá ti mú ọkàn oríkèríkè ara náà pa lọ́lọ́lọ́ bá ti bàyàn láti inú ọkàn ara yóò alùkùsùrù nìyẹn tòun yàtọ̀ sí bẹ̀rù tàkọ́kọ́ tí ń jẹ́ àrọ́hàbá àtòun àti àrọ́hàbá ọlọ́ọ̀bá nìkan la ṣe fún àwọn tó wá wà ní pé ni kó sọ́ra rẹ̀ dẹni yẹpẹ níwájú Allah subhanahu tó tó tó o jẹ́ kó mọ̀ pé kò sẹ́nìkan tó lè dá nǹkan kan sí lẹ́yìn ọlọ́run ọba yẹn nìkan lágbọ́dọ̀ mọ́ wá fún kò ṣe òrò mẹ́tẹ̀ẹ̀ta yìí àti ìsojú kòkòrò ìnífẹ́ nǹkan talent tó ṣe fún yàn ìbẹ̀rù ẹ̀dá kan níbẹ̀rù ń gbé fún bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù pé mo sọ́ra mi náà ni mí tẹ́lẹ̀ yẹn àwọn kan lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mi wọ́n fẹ́ gbọ́ bí a ti lè jẹ́rú wàlọ́ ẹ̀rú ni wá kódà ogbólóyìn jẹ́rú òun ló fẹ́ fúyẹ́ jù ní ogbólóhùn ta lè tún tí ń jẹ́ ìbòjíyà sí yorùbá bọ̀ náà rọ̀ wọn wọ́n ní ẹrú lóbi ọ̀nà lójìn tó jí mọ́ sí ń lu ẹrú ìlòkulò tó wọ́n ni ẹrú lóbi ọ̀nà lójì kò sì dóbi rẹ̀ màmá ó tẹ̀lé mọ́ dàálù gan màmá tẹ́ ní ni tí ọlọ́run bá ní wá ó lágbára ní tí olówó ẹrú ni ẹrú lọ ẹrú tí wọ́n lásìkò tí wọ́n máa ń ẹrú ẹnìkan lè dé tó náà ló pé wọ́n sì sanwó rẹ̀ sì túlẹ̀ irú ẹ̀ ni abubakar siddiq radiyallahu anhu ló ṣe fún olówó ẹrú tó ra bilal bin rabah radiyallahu anhu afáwa àgbà náà àwọn sàhábà lára àwọn afáwa àgbà tó kọ́ pè wọn láyé gbogbo ẹni bá ń pè wọn lókè bẹ̀tẹ́lì kí á ní èdè bilal ló mọ̀ gbára lára wọn ìbẹ̀rù ni tẹbi wọn dè mọ́lẹ̀ nùrù wọn sẹgbà fún torí kó gba bẹ́ẹ̀ pàmí ọba kẹrẹ tó tó nìkẹ́ nìra mọ́sìn kódà ẹ̀dù mi ní sẹ́bọ̀ ìrẹ́sì ìdí kan wọ́n báyìí <laughs> ó ju compromise jákíá wàhálà ò tí ìdé gan ó ti kúlẹ̀ kí wàhálà tó dé <laughs> ọlọ́mọ́sá ẹ̀mú wa dúró dédé àbákìrì sí eré kọjá níbi náà ti ń ṣèyà fún un oòrùn ẹni bá ti lọ mọ́kà darí yóò mọ̀ oòrùn tá à ń sọ ẹnjíníà ẹ máa jẹ́lẹ́rìí mi oòrùn bá lè kìí àmọ̀ fẹ́ dé lọ́yà ìbá parọ́ lẹ́ẹ̀kú mọ́ sí rọ́bà náà máa kọ́lá kúta àdábá ọ̀tẹ̀lá <laughs> ìtàdàbídà náà zọ́nu tó bá ti wà wẹ́dà kan tó lé mọ́ sọ pé inú òòrùn yẹn ná fẹ̀yìn rẹ̀ lé ná kó kúta agúnálẹ̀ lórí lórí àyà wọ́n wá ń tọ ẹgbẹ́ ájí lára ìwá ń pé ahad ahad ahad ní àbákìrí gbọ́ pé ah, ahad ìjọpẹ́ ìyẹn ti gbà ni ò bá padà ẹ̀yìn tẹ̀ náà yàn yìí wọ́n ní ni olówó wa ń bẹnu lé ẹni yìí ìyí iná àwọn jẹ́rú ni orí rẹ̀ ò pé kí ló ṣe ó lọ gbẹ̀sìn ọkùnrin kan

Oya, yá gba ah ó ní mo tẹ̀ ta èmi náà tẹ̀ láìkẹ̀ mà ń gbà ń gbà Bilal ní ẹ̀ ó wàá jẹ́rú mọ́lẹ́lì láti rìn lọ dọmọlúwàbí bólówó ẹrú sílẹ̀ rò kó ní ẹrú tó ọba tó jọ ní wá níwájú bólówó ẹrú sí ní ẹrú lọ àwọn tí ń pàwọn èyí ṣẹrú bá bàbá ń dá wákà ní àwẹ̀ wípé ìbẹ̀rẹ̀ rọ́mọdọ́nà ìgẹ́ ìjẹ ni àárín àforí ìjì ni ìgbẹ̀yìn rọ́mọdọ́nà àtẹ́rù dọ́mà wọ́n ni ẹ̀hẹ́ àwọn mùsùlùmí lẹ́rú ẹ̀rú làwọn àwọn ọmọ olúwa ọmọ olúwa ni ní àdánwò tó wà náà pẹ̀lú gbà àdánwò tó bọ̀ yìí ọmọ pàpà ló jẹ́ náà àwọ òfin làákàyè sí ẹrú ni wá ètò ohun ọlọ́ọ̀bá ní fèmí àti ẹ̀dá lára èyí tó hùn ló fi ọ́dá lára ló fi dórí òkè tó dé hmm. òkè òun náà sọ̀rọ̀ ogun ó tún wá bẹ̀rẹ̀ àwẹ̀ ń bẹ̀ lọ́sàn ganin ganin ó tún sójú sókè òun kò lúwa ìtorí kó jẹ́rú náà ní ó lè jọmọ kó mọ fi rú ẹ̀ sí ọ kò tẹ̀ wá níyàwó bèrè ṣe yóò bímọ

àtẹrú àtẹrù tání Allah torí bẹ́ẹ̀ kó wá dúpájú sẹ́ẹ̀lẹ̀ yányán fún Allah subhanahu wa ta'ala látara àbẹ̀rù fọ́lọ́run kó sọ́ra rẹ̀ di wípé sọ́lọ́run wí báyìí mi lọ́pṣàn sánà mẹ́tẹ̀ẹ̀ta yìí olúwa wá sọ̀rọ̀ parẹ̀ nù Qur'an wípé ń bẹ nínú àwọn qualities àwọn ẹni eré nígbà tí ń dákọ̀ àwọn ànábì ọlọ́run nínú suratul anbiya ó wá ròyìn pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní innahum kanu yusari'una fil khayrati wa yad'unana raghaban wa rahaban wa kanu nínú táwọn ànábì ọlọ́run jù wá lọ nìyẹn o ibi tí wọ́n fi ìbádà mẹ́tẹ̀ẹ̀ta yìí sí nínú sẹ̀mí ayé wọn èmi àti òsúnmọ́bẹ̀ rárá innahum kanu yusari'una fil khayrat gbogbo rẹ̀ ayé táwọn ń tàn mọ́ kọ́lọ̀ sí fáwọn ọ̀dọ̀ ọlọ́ọ̀bá nìkan náà dojúkọ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá nìkan ni wọ́n dojúkọ ẹ wo gbogbo àwọn ànábì ọlọ́run tán bá ń ké ọlọ́run lórí tí wọ́n fẹ́ kòránù sàlàyé rẹ̀ fún wa ẹ wo zakariya nígbàtí ń sága وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى واصلحنا له زوجة إنهم كانوا يسارعون الله لو دوجي بعد بعدين وما kò wọ́n mọ́ lọ sí ìdí odò àà ọlọ́mọjà gọ́ra wa ọlọ́mọjà gọ́ra wa ọmọ ọmọ Yorùbá gan ní ẹ̀bùn ẹbú ní ọlọ́ni bú yẹn wọ́n pé ń wọ́n ma owó wá bí machine fáwọn èèyàn kan òun ní lẹ́yìn rẹ̀ yìí ẹ mú jáde alájà ìjòkó ìjòkó ọmọ náà kọ òun náà ni àwọn ni wọ́n tẹ̀lé yìí lẹ́yìn tó sọ ẹ má káàkiri wá àfáàtí wọ́n o ó jẹ láti rí ògbò ó wá dé tẹ́ máa ṣe nǹkan rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọdé wo Zakariya ya tàzáwọnì fáwọ̀dà ọlọ́run sèmi ni bá ń wẹ́n tó lè jẹ́ lẹ́yìn láyé sílẹ̀ tí ó jogún ló lè ẹ̀sì máa ráwọn ànábì ọlọ́nìyẹn ọlọ́nìkan wọ́n dojú kọ níbi tí wọ́n fẹ́ wọn èsú mẹ́dá mi láti máa fọpasẹ̀ rẹ̀ káàkiri wá tí wọ́n fẹ́ lórí ayé àwọn olóṣèlú wa ìjò náà ń sú dẹ́dẹ̀ ń kù díẹ̀ kò tí máa kán ibo là ń torí bọ̀ báyìí láti débi tá a fẹ́ dé ẹ̀rọ sì máa bàyàn àyọ́ sì máa jáàyàn sẹ́ǹpẹ́bẹ̀rù ti ń bẹ́nu ìlú tẹ́lẹ̀ ìfòyà tí ń bẹ́nu mú tẹ́lẹ̀ ẹ má fi pé ẹ fẹ́ selection ẹ má tún fi kún o nígbà tí ọmọ olóró nǹkan wá níta tí mọ́ gíríbì ó bá lójọ́ ìtẹ́rù mọ́ bàyàn wípé tó ibi ó fẹ́ gbà wọlé báyìí tó níbi tí ó gbà wọlé wọ́n ti gbé nǹkan síbẹ̀ mọ́ sí fún oúnjẹ gbẹ́bọ náà fi dábàá gbé bẹ́ẹ̀ ni wọ́n tún lo èèyàn torípa fẹ́ dépò afẹ́ dépò lọ́ọ̀fà àsìkò náà ti ń tó jẹ́ àwọn òbí tó ní wọ́n pẹ́ tán máa tí ń lọ́lù tí wọ́n máa kìlọ̀ fọ́n pé ẹ má rìn ìràlẹ̀ ẹ má rìn ìràlẹ̀ ẹ má rìn ìràlẹ̀ torí àwọn ti bí kọ́ torí àwọn tọ̀hún ni gbogbo ẹ̀wọ̀n máa gbé gbogbo ẹ̀wọ̀n máa gbé ipò yẹn fẹ́ ẹlẹ́kùn tá ní táyé mú yẹn débẹ̀ ìkànjọ́ kìíní àná ẹ̀mùfásírù lélẹ́ yìí bí ìrìwá ẹ̀yẹ ò bá rí bẹ́ẹ̀ dákun ẹ̀bá ẹ̀sìn nápídù méjì ò bá rí bẹ́ẹ̀ wọ́n ní kan pọ̀ owó débẹ̀ tán ibẹ̀ wà <laughs> san <laughs> Ọ ṣe ń dà láàmú tán gbé owó owó dépò òun ló san ńgbà tí òun wà ó sanwó kó orí bẹ́ẹ̀ lò dákùn ọba ní bẹ̀rẹ̀ yìí lọ́wọ́ èèyàn kọ́nà wá ní ńgbà tó òsàdúrà kó tó òsì sanwó ẹ̀ ọlọ́run ròyìn àwọn ànábì rẹ̀ wípé wọ́n a máa képa wa ọlọ́run tó bá ní tán fẹ́ níwájú àwọn ọlọ́run rọ́gọ̀bà wà rọ́hàbá bẹ́ẹ̀ náà ní ti bẹ̀rù ti bẹ̀rù náà fi ń képe wa ní bẹ̀rù ti fẹ́ toró bá wù àwọn ọlọ́run alimọ́fún wọn ni tí wọ́n fẹ́ ọ̀dọ̀ aná fojú kòkòrò sí wà káànù lẹ́nà kọ̀ọ̀ṣì àwọn ọlọ́run nìkan ni wọ́n bẹ̀rù gbogbo ìsẹ̀mí ayé wọn àwa ọlọ́run nìkan náà fi bẹ̀rù ilé náà túmọ̀ sí wípé ọlọ́run ṣàlàyé ìsẹ̀mí ayé àwọn ànábì fún wa wípé wọn ò gbéra wọn kalẹ̀ fọlọ́run ọba làwọn kàyọ̀bẹ́ wọn gbéra wọn kalẹ̀ pé ìránṣẹ́ ọlọ́run ọba làwọn tó rán wọn sáwà ẹ̀dá bíi tiwọn kálẹ̀jọ́sìn ọlọ́run ọba lónìí kan ṣoṣo àtẹ̀mọ́ wa bẹ̀rẹ̀ àwọn ànábì ọlọ́run pé wọ́n jù wá àbí wọ́n bá ti wá jẹ́ ọlọ́run pé ti yàn jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó jẹ́ àfà tó bá jẹ́ ẹni tó jogún àwọn ànábì ọlọ́run ó gbọ́dọ̀ máa ní agbára táwọn yóò fi kò lè wọ́n

nínú àtọ̀ iná àdẹ́bìsọ́lọ́ ń sọ̀rọ̀ rẹ̀ fún gan jẹ́ olóòdí látọ̀ iná dáná zúrí adáwọ̀ ẹni ọ̀rọ̀ kò sí tí wọ́n lò títí wọ́n lò sí àwọn máa bẹ̀rù àwọn àfáànù ẹ̀ ti fún ní wọ́n fẹ́ ìbáṣe kó yí àwọn dáadáa láwọn àsìkò yẹn ni wọn ò bá tí mọ̀ pa àwọn àfáà terrorist ìtumọ̀ nìyẹn látara agbára ìṣù agbára ìṣù burúkú wíwá náà tán bá jàǹbá èèyàn tán sábò yí sí èèyàn ọlọ́run fún èèyàn ní ráìtì kéèyàn ké pé òun kóun sí ìgbèjà èèyàn àmọ́ kò sí ẹ̀san fún èèyàn wájú ọlọ́run ọba mọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ náà tó dájú nìyẹn kódà ìbámu jẹ́ mùsùlùmí atọ́kùnbẹ́ kò tẹ̀ jáfa wọ́n bá sábò sísí yàn tó kékọ́ ọlọ́run pé wọ́n ọlọ́run lágbájá sábò sísí ni bá ń gbẹ̀sán lára rẹ̀ ọlọ́run ti gbẹ̀sán fún ọlálùkì àmọ́ kò sẹ́sàn tó gbà mí àmọ́ tó bá lè ní sùúrù mo fà ó lé kóòtù ọlọ́run ọba lọ́wọ́ èyí ń ló gbẹ̀sán ìtẹ́ni ẹ̀ ṣe fún ọláìdá tó bá dálùkì àmọ́ àmọ́ tó bá ti bẹ̀ lọ́n pé kọ́lọ́ náà ṣẹwádà alkhushuwò ẹ̀dì bí láwọn àyájì kanú Qur'an Allah subhanahu wa ta'ala ó máa ń rí léèkì ẹ̀ mọ́ ìrun kíkí kí ló tó fi rí bẹ́ẹ̀ ó ní qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un àwọn mùmìnì wọ́n ti jèrè tí ò rújú tí ò sí èméjì ń bẹ ẹni ẹni ọlá ni wọ́n ẹni ọlà ni wọ́n ọlọ́wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ sàlàyé ìwà tí ń bẹ lára mùmí ní òdodo tó ti jẹ́ ní ọlà ní tí ó kọ dákọ lẹ́yìn pé wọ́n jẹ́ mùmí ní òdodo ìrun ló kọ dákọ ìrun tó wá dákọ yìí ó wá fi nǹkan kan sínú òun yẹn oníjẹ́kùsùrò alladhina hum fi salatihim khashi'un làwọn tó ṣe wípé wọn a máa jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba nínú ọ̀ràn wọn mẹ́bá lọ gbé translation yorùbá bẹ́ẹ̀ ti bá náà nìyẹn wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run nínú ọ̀ràn wọn so wọ́n á túmọ̀ sí pé ìgbàdá báńkì òun nìkan láàmà bẹ̀rù ọlọ́run tábà ti kúrò lórí irun tó kunú ìsẹ̀mí ayé tó kù kò ní ìdíkábẹ̀rù ọlọ́run ọba ni rárá wọ́n ni tọ́lọ̀ ń ṣe ń fi alkùsùrù kún un tó gbọdọ̀ wà lórí ìrun èèyàn kódò wà lára àwọn orígun ìrun wọ́n ni wọ́n pè ní àtùmàníìnà ìfarabalẹ̀ wọ́n ní yóò máa ṣẹlẹ̀ látàrí kéwútàǹké lórí ìrun tó yẹ kí mùsùlùmí kó tó ń ké lórí ìrun nínú kéwú òní ò máa gbébẹ̀rọ náà bá ti lọ́kàn nínú ọ̀run kí ìpalọ́lọ́ rẹ̀ lórí irun yóò afẹ́ ju ìpalọ́lọ́ rẹ̀ lọ níta àrùn ordinary ni gbogbo musulmi kọ́ lójọ́ rẹ̀ Qur'an tó bá jẹ́ Ramadan inú Qur'an inú Ramadan lámọ́sábà kí Qur'an jù ọ̀gọ̀rọ̀ musulmi àyàfàwọn ní Qur'an nìkan náà bá Qur'an rẹ̀ gbogbo àyè gbogbo àsìkò torí bó dójú kùrán gẹ́bàbà kùrán so ó ti mọ́fò ṣùgbọ́n mùsùlùmí tó kù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí inú rọmọdọ́nì kan náà bá kùrán rẹ̀ ìgbà tí ó bá wà lẹ́yìn imam lẹ́yìn imam abójẹ́ imam òkè fatiha ó mọ̀ túnmọ̀ fatiha tó ké òkè sóòrọ̀ bínú àpẹẹrẹ ló fi lé ní díkúlùhù Allah ló fi lé ní díkúlù àgọ́rù farakì ló fi lé ní ó mọ̀túnmọ̀ àwọn nǹkan yẹn ìmọ̀túnmọ̀ àwọn nǹkan yẹn yóò tún jẹ́ kí bẹ̀rù Ọlọ́run bá tún jókòó lẹ́mìí jùgbà téèyàn ò sí lórí ìrun lọ ìbẹ̀rù Ọlọ́run bá yẹn ni mo ń fa káràárọ̀ lórí ìrun kéèyàn farabalẹ̀ lórí ìrun ìtọ́lọ̀ fi máa ń sábà lọ gbólóhùn kùsùr tí ó lọ papọ̀ mọ́ ìrun kíkí nìyẹn ẹni wo orí ìrun àfẹ́ ilé sọ pígbà tó ké fájá sí rẹ̀ àfígbà tó ké sórọ̀ sí lẹ́yìn fájá rẹ̀ rùkú rẹ̀ náà ìpadà rẹ̀ náà sùjúdù rẹ̀ náà ó lóun kí rọ́kà mẹ́rin ìrun kẹtówó kẹtówó tí parí sálámà tí kù sí ò bá ń bẹ fún lórí lóbi tó tó bẹ tí ò bá ti ní àtùmàníìnà ìfarabalẹ̀ lórí àwọn orígun kọ̀ọ̀kan nínú ìrun ìdúó déédé lórí ìrun ìlọrù kú dáadáa kó tó ẹ̀yìn rẹ bó tó ò ní tó fẹ́ bẹ́ẹ̀ ò ní sẹ́yìn kàngú bẹ́ẹ̀ tó fẹ́ kágbádùnmà yóò ó rí láti láì tún túnra sí dáadáa nígbà tó bá ní sẹ̀mí Allahu liman hamida àwọn rabbana lakal hamdu lẹ́yìn imam ó tún wá lọ sujúd ó balance bí sujúd dáadáa tó ló gba àwọn orígun méjèèjì yẹn gbọ́dọ̀ kanlẹ̀ dáadáa iwájú orí mọ́ mú kanlẹ̀ lórí irun àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì gbọ́dọ̀ kanlẹ̀ lórí irun eékún méjèèjì kanlẹ̀ lórí irun ẹsẹ̀ rẹ̀ méjèèjì náà mọ́mọ́ kamara ó kanlẹ̀ lórí irun kó ẹ̀rí tó màtí yẹn bá ṣe nílò rákà àkọ́kọ́ rọ́kà ẹlẹ́ẹ̀kejì rọ́kà ẹlẹ́ẹ̀kẹta rọ́kà ẹlẹ́ẹ̀kẹrin láwọn ọ̀nà tó wípé rọ́kà náà là ń kí ń bẹ̀ ẹ̀rí wípé yóò tẹ́kẹ̀ láwọn àsìkò díẹ̀ ó tó kírun ta irú ẹni yẹn tó bá jẹ́ ẹni tó mọ̀ kí ó ti ké lórí irun ẹ̀rọ lọ́wọ́ bá ti ń ó ṣẹlẹ̀ alẹ́ sọ́dọ̀ àtọ̀sẹ́lẹ̀ ó sì demonstrate gbogbo ẹ̀ fún wa pátápátá bàbá ka àwọn àhàdís tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó fi ń ṣàlàyé táwọn sọ́wà fi ń ṣàlàyé bó ṣe ń kírun lóru wọ́n lè tó bá ń kírun lóru ìzàmọ́wọ̀ bí ayatin bukira fiha azabullah tawaqqafa fabaka tó ń ṣe ọlọ́run bá kéwú débi áyà kan nínú Qur'an tí wọ́n ti dákọ̀ ìyá ọlọ́run ọba tí ń bẹ fáwọn ẹni ibi lójú alkiyama ànábì yóò dò ń bẹ yóò mọ̀ sun ẹkún yóò sun ẹkún gidi pé wọ ọlọ́run mọ́jẹ̀ ń jẹ́ kan náà àwọn tí jẹ ẹkún ti tí ẹni tó tó kẹ́kún bí àwọn tí ìyà ń jẹ yìí àánú wọn lè jẹ mí jẹ gangan kọ́ tó má sì ti sọ̀rọ̀ oúnjẹ ọlọ́tún dúó náà yóò tún bẹ̀rẹ̀ náà fún kẹ̀m̀bẹ̀ ìkẹ́ rẹ̀ ló ròyìn yìí ìwọ náà sí nílẹ̀ ní ìkẹ́ ó ní gbogbo àwọn sọ́lábù tí máa ń tẹ̀lé alimami ahmed rahimahullah ta'ala wọ́n ní faqifuhum waqifuhum innahum mas'ulun gbogbo àwọn ẹlẹ́bọ àti tí wọ́n ń bọ àtàwọn tí wọ́n kún wọn lọ́wọ́ wàzúwà jọ gbogbo tí ń kún ẹlẹ́bọ lọ́wọ́ tí ń kún kèfèrí lọ́wọ́ lórí wa kèfèrí rẹ̀ gbogbo tí ń gbẹ́lẹ́bọ lárugẹ tí ń bá ń promote ẹ̀ ẹ kó wọn jọ wa ma kanu ya'buduna min dunillah gbogbo àwọn òsà tí wọ́n ń bọ lẹ́yìn ọlọ́run náà ẹ kó wọn jọ sójú kan fàhùdúhùn ilà sọ̀rọ̀ ọ̀tẹ̀lẹ̀ jẹ̀hìn ẹ tì wọ́n lọ́gbọ̀gbọ̀n lọ sí ojú ọ̀nà dìbò ọ̀nà jẹ̀hìn kò sí ọ̀nà fọmọ náà ọlọ́mọ sí wá ní kanú wọn jìnnà jìnnà jìnnà wa mọ́jà jẹ́rò náà wákìfúhùn ẹ̀dá alimam wọ́n ké sóòrọ̀ yìí dáyé yẹn waqifuhum ẹ̀dá wọn dúó innahum mas'ulun gbogbo tí wọ́n ṣe láyà bí wọ́n léèrè mọ́mú ti bẹ̀rẹ̀ ẹkún látọ̀gànjọ́ òru tó ti bẹ̀rẹ̀ náà sílà wọn ò rí lákà ní ìkílé tí wọ́n fi dọ̀rọ̀ àlùfájọ́ pé wọ́n lọ bó ní ṣe ní sí nínú àwọn waqifuhum innahum mas'ulun èmi àti ẹ náà kírísítẹ́tì ní àtẹ náà ń ṣe yìí náà bọ́lá wọn bá bi wá léèrè kí la fẹ́ sọ̀rọ̀ lórí láti kìyàmà kákan wà ní ìsìlámù tá àmọ́ tá à ń ṣe ní ìsìlámù àwọn tá a pamọ́ tá à ń ṣe ní ìsìlámù náà àmọ̀nà tààtọ̀ bálabàlá bálabàlá là ń ṣe yóò fi bídí àti súnà ṣe bídí àti súnà ṣe súnà ṣe bídí àti kúfúrú ṣe ìmánì ṣe ìmánì ṣe kúfúrú àwọn ṣe bálabàlá bálabàlá bálabàlá ìjọ ara dẹ̀ yóò kinu déédéé ìjọ tára ò dẹ́ yóò lo ti bí yóò nà ọmọ Yorùbá lòun òdìgbà yóò rẹ̀ láti ṣe ládùúgbàdú náà nìyẹn bó láti ní kó sínú wákì fún wọn ẹ̀dínà wọn mọ̀sọ̀rọ̀ àfi ọlá láwọn ẹbí ọlọ́run àfi àwọn ìṣe rẹ̀ àfi bẹ́ẹ̀ àtàwọn okọ̀ rẹ̀ àfi bẹ́ẹ̀ àti ya tayé àti ya nù sáré àti ọjọ́ ìgbéda alkiyama mẹ́jà tọkàn wọn bẹ́ẹ̀ kó wá sínú wal ladina amanu واتبعتهم ذريتهم بإيمان الحقنا بهم ذريتهم أمبابا لاوا أمون يأياوا أتوانا تومموا سوالني كلو جال قيامة سوالني كنا لا ينجم سوالني سوالن تراود من ساري لا إله إلا الله سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك